the first white garment movie pmi alátọwọ́ olúṣọlá ọmọ akíntúndé mi làgàtà aláṣẹ àti olùdarí gtn movie academy náà ni yóò ṣe movie pmi ìlú àwọn àgbà ṣé báwọn àgbà kan àgbà kan lọ́kọ́lé ọgbọ́n àwọn àgbà kan àgbà kan lọ́kọ́lé ìmọ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ lolódùmarè fẹ́ràn wa tó fi fọmọ kan ṣoṣo ta wá lọ́rẹ̀ẹ́. kò ṣeé ṣe ah, kí odidi bá lè wá lọ sí odò àìwò. àgbẹ̀ là ń gbóhùn àgèrè. ó dínú ìlú àwọn àgbà kẹ́ tó lè ṣèdáhùn àwọn ọ̀rọ̀ yìí a ó ṣe múfì fi ẹ̀mí ìlú àwọn àgbà ní Zakiosọ ní Dangote roundabout lẹ́gbẹ̀ẹ́ First Bank ní ìlú Ìkòròdú Èbúté white garment ní kí gbogbo wà wọ̀ wá o ta ọ̀bá ní títà wà ìlú àwọn àgbà sinimá kan gbòógì látọwọ́ Ṣọlá Akíntúndé mi làgàtà. kìtà. bẹ́ẹ̀ni tó bá ilé kìtà ayé ló bí o òkú lẹlẹjà àtà.